bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi wa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ni ṣe fún anabi wa náà àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ níjókòó tòní lágbára Ọlọ́run bá ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ó ní adùnúbù wal ma'asi wa atharuha ẹ̀ṣẹ̀ ní ńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ipa burúkú èyí tí ẹ̀ṣẹ̀ ti máa ń kó nínú ìgbésí ọmọ ànábì ádámà yẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá àwọn ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ lóníranran àwọn aburú wo oní máa ń ti bi ẹ̀ṣẹ̀ jáde eléyìí ni àwọn nǹkan tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ níjókòó tòní lágbára náà bá níta bá sọ pé alimọ̀rọ́dù wàlmọ̀ àásí tá a bá sọ pé èèyàn ṣẹ̀ àbóyapa àṣẹ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́rìkọlù wàjibá ti ṣẹlẹ̀ ń yà àwọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe lọ́rùn àyàn kéèyàn wá pátì kọ́ má ṣe ìrun kíkí òkírun ààwẹ̀ ọ̀gbá láìsí àárẹ̀ láìsí lórí ìrìn àjò láìsí pé òtí ìbàlágà láìsí pé obìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ̀gbà ààwẹ̀ tó eléyìí lára ẹ̀ṣẹ̀ ńlọ́wà àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwẹ̀rẹ̀ ti káàbọ̀lì muharramati bìṣẹ́rin àwọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe ṣíṣe rẹ̀ léèwọ̀ kọ́ wá jẹ́ pé ní ìwọ ọmọ wa ṣe eléyìí ní tá à ń pè ní ẹ̀ṣẹ̀ tó bá ti á pọ̀ tí ọmọlẹ́yọ kan sọ ó ti di dùnúbùnú tàbí ó di màásí a sì máa jẹ́ sẹ́yíà a sì máa jẹ́ efimu kọ́nà ọba kọ́là wá kúrò níbẹ̀. aburú ètí ń bẹ níbi ẹ̀ṣẹ̀ àti ìwáninísọ̀ra kúrò níbi ẹ̀ṣẹ̀ ní dídá inna khatara dhunubi yakmunu fi qawniha maasiyatan mọ̀bùnrìndàtàn àníláyè tààlà táìpé kò sí nǹkan mọ́ níbi ẹ̀ṣẹ̀ ju wípé ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń gbé ní jìnnà sí ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ọba sí nǹkan kan bí ewu tí ń bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ̀ ju eléyìí náà lọ kì bá mà tó. bákan náà táìpé ọwọ́ aburú tí ń bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ̀ kò tayọ ju pé yub'idul insan tub'idul insan an rahmatillahi subhanahu wa ta'ala ìmọ̀ gbé ẹ̀dá jìnnà sí ìkẹ́ àtàánú ọlọ́run táìpọ̀ wọn ti ń bẹ níbi ẹ̀ṣẹ̀ nu wàláì ó ti tó léwu àníṣe táìpọ̀ wọn ti bẹ níbi ẹ̀ṣẹ̀ ni wípé muqarribatan ila sakhti Allahi subhanahu wa ta'ala wan nar ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń mú yàn súnmọ́ ìbínú ọlọ́run a sì máa sọ yàn lẹ́yìn tó ṣe pé yóò súnmọ́ kọ́ wọ iná táìpọ̀ wọn ti bẹ níbi ẹ̀ṣẹ̀ nu wàláì kìbá mà tó àníṣe kullama yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé gbogbo àti ẹrú tó bá ti lé ń jìnnà sásì ọlọ́run ọba rẹ̀ gbogbo ìgbà náà òun lẹ́rú ni ó ti máa wà nípò wípé ọ̀dá ẹ̀ṣẹ̀ kan àbí omi. ìdí nìyí tó fi wá nínú àwọn àyà alukur'an àwọn ìjìyà lóríṣiríṣi lẹ́yìn tí sèpé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti pìyàmọ́ fẹ́ntọ́ bá dá ẹ̀ṣẹ̀ kan àbómi nínú àyà alukur'an ọlọ́run ọba subhanahu wa sọ pé fàyìntàwálà fa'alam annama yuridullah an yusibahum bi ba'di dhunubihim bí wọ́n bá gànyìn tí wọ́n bá pẹ̀yìn dà tí wọ́n ọ̀tẹ́ láti ọlọ́run bá tó pa wọ́n láṣẹ tí wọ́n ò ṣe yá a mọ̀ wípé ọlọ́run bá ti ń gbèrò láti fi ìyà jẹ wọ́n látàrí àwọn ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ti dá ẹ̀ṣẹ̀ kan àbómi àsìkò tí wọ́n ó jìyà rẹ̀ ńlọ ti tó nínú àyà mi ọlọ́run bá sọ wípé awalam yadilil ladhina yarithuna al-arda min ba'di aliya an law nasha'u asabnahum bidhunubihim nínú àyà yìí náà ọlọ́run tó fi ń sọ nípa bí agbára rẹ̀ bó ṣe tóbi tó lórí àti fìyà jẹ àwọn tí wọ́n bá jẹ ẹlẹ́ṣẹ̀ nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé ijtanibul mubiqati sab'a ànábì ni ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ nínlá nínlá méje kan tó sì pé ìkíníkejì àwọn ẹ̀ṣẹ̀ yìí mú bí kọ́ ìmọ̀ ń pa ẹ̀dá ìmọ̀ ń parun ọkà méjèèjì ọkà alẹ́ níparí ẹ̀wà wípé kásá sí gbogbo ohun tí ń jẹ́ ẹsẹ̀ pátápátá kọ́lọ́mù kó sànù wa kọ́là wá kó sí alẹ́ pé yóò lè jìnà sí ẹsẹ̀ àwọn ọ̀nà wo ń la àwọn yìí ènìyàn pín sí méjì kàbáyìrò dùnúb wọn bẹ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà sì ń bẹ nínú alukur'an ọlọ́njẹ́ àmọ̀ wípé ẹ̀ṣẹ̀ kọ̀mọ́lẹ́yọkan oríṣi méjì ni nínú ayé alukur'an ọlọ́ni intajtanibu kabayira ma tunhawna anhu nukaffir ankum sayyi'atikum ọlọ́ni tẹ́ bá lè jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ese kabayiri àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ètí àníkẹ́ jìnnà sí bẹ́ẹ̀ bá lè jìnnà sí nukaffir ankum sayyi'atikum àwọn àṣìṣe yín àwọn àṣìṣe yín àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti dá síwájú ọlọ́run ló ń ṣetán láti forí ẹ̀jẹ̀ yín àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ òun ṣetán láti há dànù fún yín ìyẹn tá a bá lè jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá ó já mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà sì tún bẹ pẹ̀lú nínú àyà mi ọlọ́run ni alladhina yajtanibuna kabaira al-ithmi ẹ̀ṣẹ̀ nínlá nínlá nínlá wàlífàwáhìs àtàwọn àwọ̀ àbàjẹ́ tó burú jáì bí ká ṣe sìnà bí ká mutí bí ká pànìyàn wọ́n máa ń jìnnà sí i ìlà lámàmà àyàfà àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nìkan tọ́yẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ wọn kò sí bẹ́ẹ̀ dọ́ sí rìn torí ò ṣe ní mì ńlá àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn ni pé ọlọ́run tún yóò ń bá àwọn tó ṣe wípé wọ́n máa ń gbìyànjú láti jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ní ńláńláńlá ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀ṣẹ̀ kẹ́kẹ̀kẹ́ ìmọ̀ ń tọ́ wọn ṣẹlẹ̀ tí wọn ò sì ní jẹ́ ọpẹ́ tí wọn ò fi túba. nínú hadith ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam anabi náà jẹ́ àmà wípé àwọn ẹ̀ṣẹ̀ tẹ́lá máa ń dá láyé ń bí oríṣiríṣi ni ó wá sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wípé ọlọ́run ọba ò yóò forí ẹ̀jìn yẹn o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ni wípé kéèyàn ò jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá nínú hadith as máa lam tugsha alikabaayir anabi nínú wákàtí márùn ètẹ́dà bá ń dá irun wákàtí kan sí kejì ó kírun àsùnbà tán láìlà òtún káìlà àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tíyàn bá dá lálàfo àsùnbà sí àìlà òun bó bá ti kí àìlà ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ ó ti fi jiyàn dá ẹni pé àwọn irun wákàtí márùn láàrin wákàtí kan sí kejì ẹ̀ṣẹ̀ tíyàn bá dá lálàfo rẹ̀ ọlọ́run bá máa forí ẹ̀ jìn ẹ̀dá wàlìjùmọ̀àtì ìlàlìjùmọ̀àtì irun jimá kan sí jimá míì kàfàárọ̀tún lima bainahun gbogbo àwọn nǹkan wọ̀nyí ìhà dànù ẹ̀ṣẹ̀ ńlọ́jẹ́ fáwọn ẹ̀ṣẹ̀ tíyàn dá lálàfo kan sí omi ẹni pé láàrin jimá ètò lọ sí jimá ètò akí lánàá yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tíyàn dá lálàfo àsìkò àárín síra wọn ọlọ́run bá subhanahu wa ta'ala yóò forí ẹ̀jìyàn bí yàn bá tilẹ̀ kí jimá tàná yẹn pẹ̀lú májàmú pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o ta lọ́wọ́n wàá foríjìn máa lam tó ṣàlẹ̀ kàbáyìí lóògùn bá tíyàn bá ti dá àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ń ọlọ́run ṣe tán láti forí rẹ̀ jìn ẹ̀dá tá bá ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá ní ńlá àwọn nǹkan wo ńlọkọ sínú nínú àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńlá ó ní ashirku billahi subhanahu wa ta'ala ìmọ̀rọ̀gún mọ́lọ́wọ́ba níbi ìjọsìn ó ń sin lọ́hùn ó tún ń sin nǹkan mi àjọ kí àsùnbà ní masalasi ó tún dénú lé ó tún láwọn tó ń tún yíká ọ̀tún tó ń yíká òsì níwájú wọn ó tún láwọn ìyá abú tó tún ń júbà lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala ó tún láwọn nǹkan tó ń tún tọ́lá ó tún ní nǹkan kan tó ṣe pé ó tún rá bàbà níwájú rẹ̀ lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala ó tún ní nǹkan míì tó ń dá kọ rẹ̀ sí yàtọ̀ sọ́lọ́run tó bá fẹ́ dúnbù nǹkan ó fẹ́ pẹran ó fẹ́ padì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbélé yìí pátápátá ṣíríkù ńlọ́jẹ́ asọ̀rọ̀ àrìmálẹ̀ àsọmápá àsọmádìí gbogbo eléyìí náà lára ṣíríkù ńlọ́wà ẹ̀dàpọ̀ ẹ̀já jìnà sí lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nù lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bákan náà àkókòlù àlìdẹ́yìn ìṣẹ̀yà ṣe bàbá ìṣe bàbá kásẹ̀yà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlẹ́lẹ́yìn náà ńlọ́wà ọmọ mi àjàgbọ́máyà rẹ̀ akémáyà rẹ̀ ẹlòmíì ó yóò lu yá a nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlẹ́lẹ́yìn wà àfi ká yà jìnnà sí ká lè bá a bá ìyọnu Ọlọ́run bá pàdé wakọ́tìlù nafsi ẹ̀mí ẹlẹ́mìí ó sì dalé gbọdọ̀ ó sì lọ kẹ́ni ẹlẹ́ni má lé lẹ́yìn tó gba ẹ̀ńsẹ̀tì rẹ̀ tó gba dúkìá rẹ̀ tán ó tún wá sa níbà àbó tiẹ̀ sáládàá ó sá pa á ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìlélẹ́ yìí wà léyìí tó ṣe pé a gbọdọ̀ tú bá kú ò nínú rẹ̀ bíbẹ̀ bá kọ́ ìbínú Ọlọ́run bá ńlẹ̀ dá ń wá wakọ́tìlù nafsi lẹ́tì haramallah wà síhìrò ìmọ̀ sàsí ọmọnìkejì kọ́ ọ̀dà lórí rú àbọ̀n padán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìn náà wá. ṣahadatu zor ẹ̀rí èké ní jíjẹ́ ọ̀rọ̀ tí ò sójú rẹ̀ ó sì lọ wà ń bẹ̀ olóòní gbólóǹkà àbómi olóòní wíṣí ní tí ò sójú rẹ̀ a ẹ̀rí èké jíjẹ́ lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlọ́wà òjíṣẹ́ náà ọba sallallahu kí n yànnà náà rẹ̀ fún yín àwọn sàbí ní bàlà ya Rasulullah aráyè ah, àti aráyè aráyè sàlàyé rẹ̀ fún wa eré òjìṣẹ́ lọ́wọ́ sallallahu alayhi wa sallam anabi wa bẹ̀rẹ̀ sí ní kà ẹ̀sìn àkọ́kọ́ al-ishraku billah ìmọ̀rògúnmọ́lọ́wọ́ bá níbi ìjọsìn ọ̀ ń sin lọ́wọ́ ó tún ń sin kàmí ó tún ń ṣẹbọ òun ké pọlọ́n ó tún ń ké pàǹjẹ̀nu òun ké pọlọ́n ó tún ń ké peṣẹ́wò abẹ́lẹ́ mi bá ń bẹnu ọkọ̀ báyìí tọkọ̀ bá fẹ́ dáhùn yóò ní yáa ṣe kàmẹ́dà Tijani ní yáa tọ́bí lè kú sórí igbóná wàlẹ́ ò lè báyọ̀ náà ò lè bá pàdé torí o ti kú lórí kalimatul kufur lórí kalimatul shirik anabi wa ń tẹ̀ síwájú ó ní wàrùn kókò lè wà lédè yìí iṣẹ́ ìyá ṣe bàbá lára àwọn ẹ̀sìn ńláńlá ńlọ́wọ́ o anabi wa lẹ́yìn tó jókòó lẹ́yìn tó rọ̀gbọ̀kú ó wá jókòó ó wá bẹ̀rẹ̀ ní sọ pé wa shahadatu zur wa qawli zur ọ̀rọ̀ irọ́ pípa ẹ̀rí èké jíjẹ́ anabi sábẹ̀ sí ní pariwo rẹ̀ níta afẹ́fà yìí ni wípé lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi òní kéèyàn ó ṣẹbọ sọ́lọ́run kéèyàn ó ṣe yá ṣe bàbá olùyáni ọjàgbọ́n wọn ni ogún alẹ́ ìbú ara kan ni lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlọ́wà ẹ̀mí ẹlẹ́mìí tọ́dálẹ̀ gbọdọ̀ ọlọ́ni wàmẹ̀ kánẹ̀lì mọ́mìnì àyíyàkùtùlà mọ́mìnà ìlà kọ́tà ọlọ́ni èèwọ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́mìnì ò gbọdọ̀ pa mọ́mìnì ẹgbẹ́ rẹ̀ àfi jẹ́ pé àṣìṣe lọ́fà tè ṣe bẹ́ẹ̀ lókù ẹ̀ ń bá wa máa máa tọ́pọ̀ máa ya rẹ̀ tó jẹ́ mùsùlùmí ìjìyà oríṣi mẹ́rin lọ́lọ́run bá pè àmọ́ fúnitọ̀hún lọ́wọ́ inú sọ́ràtù ọ ọba àwọn ọ̀rọ̀ yìí ọba ń bẹ̀ ságbè látòrí àyà 90 kọma ọmọ wa kábọ̀ wálẹ̀ ọgbà àwọn tọ́lọ́run bá tó sọ láàrin. àṣìṣirò ìdánpípa nínú hadith òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀jìnà sáwọn àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá méje kan máa kó parun bẹ́ẹ̀ dání lára rẹ̀ ńlọ́wà ẹlòmíì wákà pípa ni ọrùn tó lára àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tẹ́ẹ̀dá tí ó bá jáwọ́ ń bẹ̀ tó lè torí ẹ̀ kan ìbínú ọlọ́run tí ó sì tún wọ́ná tó bá jọ́gbìn dàlùkìyàmọ̀ lára ẹ̀ lọ́wọ́ o. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá bí ká ṣe sìnà bí ká jalè bí kọkùnrin ó máa bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ láṣepọ̀ tàbí kọkùnrin kó fìyàwó rẹ̀ lẹ̀ láì ibi tọ́lọ́mọ bá tó ṣe lẹ́tọ̀ọ́ láti bá a ṣe kó a jẹ́ pé ibi tí ń gbà á ṣe gbọ̀nsẹ̀ ibẹ̀ ni ó máa gbà wọlé gbogbo eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlọ́wà ẹ dákun ẹ jẹ́ ká rí wípé a jìnnà sí bíbẹ́ ẹ̀ bá kọ́ ìbínú ọlọ́run ọba òní yọ o nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn ni pé ẹ̀ṣẹ̀ oríṣi méjì ló wà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nínú àwọn àpèjúwe ẹ̀ṣẹ̀ kéékèèké al-khuruj min al-masjid ba'da al-adhan li ghayri haja wọ́n pèrún tán ó wà ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ló wà tí wọ́n fi pèrún ó wá jáde kúrò ní mọ́ṣáláṣí ó sì wá náà nínú mọ́ṣáláṣí so láìsí pé bóyá ìdí kan pàtàkì kan ńlọ́fà bóyá o bùkátà sí kọ́ lọ ṣe gá àbí nǹkan míì ọ̀kàsájáde ní mọ́ṣáláṣí nínú àwọn ẹ̀ṣẹ̀ kẹ́ẹ́pẹ̀ẹ́pẹ́ lélẹ́yìn náà ńlọ́wà o bákan náà ẹnìkejì rẹ ó fẹ́ ṣègbéyàwó ó gbé ọ̀pẹ́ kọ́ wa ọlọ́wà ò sì lọ mọ́ láìsí pé nídìí kan pàtó tí ò jẹ́ ọ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ńlọ́wà wọ́n sálámà sí ọ ọ̀dáhùn sálámà tẹ́rùkọ́rọ́ di sàlám nínú àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lélẹ́yìn náà wà ẹnìkan sí lẹ́gbẹ̀ẹ́ rẹ ó sì alihamudulilayi ọ̀ ṣàmọ́ta rẹ̀ ọ̀ sì tashmitul atis ọ̀ sì alhamdulilah fún rẹ̀ níbẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìlélẹ́yìí náà ò ní ọ wà àfikáyàrí wípé àjìnà sí i. abala tí ó wá kàn ní pé atahdhiru minal istihanat bis-sagair àwọn kan bẹ tẹ́ pé tí wọ́n ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ oríṣi méjì ló pín sí wọ́n máa pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n máa pẹ́ lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa wá dáa aláti wára wa nísọ̀ra kó ń bí mi máa ṣe eléyìí bí kò sí pé ntọ́jú ọ̀ràn yẹn fún mùsùlùmí ni pé tẹ́rìkù jẹ̀mí mọ̀nà Allahu ani wa rasulu gbogbo ntọ́lọ́mùbá ti sọ pé àgbọ̀dọ̀ dédi rẹ̀ gbogbo ntọ́lọ́mùbá ti kọ ṣíṣe wíwí rẹ̀ tó bá ti lè kọ́ fún wa ojúṣe mùsùlùmí ọ̀ràn yẹn mùsùlùmí oníkọ́yà jìnnà sí i láì ní máa ṣe ohun pín ya láàrin àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbáwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá ọgbọ́n tí ànábì wí ni sallallahu alayhi wa sallam ànábì ní ma nahaytukum anhu fajtanibuhu gbogbo ohun tí n bá ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ dédìí ẹ ẹ̀yin ni ẹ yà jìnnà sí ẹ má dédìí rẹ o nínú ayé alukur'an wàmà àtàkùn rọ̀ṣọ́lù fàkùdó wàmà nàhàkùn àni òfàǹtàwò nítorí bí bá mú wa bá yín lọ́rọ̀ ẹ̀sìn ẹ yà dìmọ́sí kan àwọn tó bá ní kẹ́ ẹ jìnnà sí ẹ yà jìnnà sí ni o kẹ́lẹ́bà sóríire láti bẹ̀ lára tí ó jẹ́ ká síra wa létí láti jìnnà sí ìmọ̀ àfọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ máwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni pé anẹtàríkà dáàmù mímọ gbé ẹ̀ṣẹ̀ jùlẹ̀ tààbí múlẹ̀ khalqillahi subhanahu wa ta'ala alálẹ̀ ábídì anẹtàríkà dáàmù gbígbé ẹ̀ṣẹ̀ gbígbé jù sílẹ̀ tààbí múlẹ̀ khalqillahi ta'ala alálẹ̀ ábídì wàtàdí mun limanaha Allahu subhanahu wa ta'ala anihu àwọn ntọ́lọ́wọ́ bá ntọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ọ̀hún pàtàkì rẹ̀ nù. No ntọ́lọ́wọ́ bá ń fẹ́ ọ fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́n rẹ òfin múnu èdè tó fi jẹ́ pé àfàwà Ibn Sa'ad àtàbí kọ́lọ́nkọ́ba nìkẹ́ onílà tandor ìlàsígàrí alkhatiya má wò pé ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ yìí kéré ṣùgbọ́n ondor ìlàmánì àsọyíta ẹ̀ńtọ́ wò ẹ̀ńtọ́ ọ̀sẹ̀ oníkọ́ wò má bójú wò pé ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ yìí kéré tó bẹ́ẹ̀ dàbá ti ń ṣe báwọn àti ń fojú rí náà ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ tó kéré ni so irú ẹni báwọn láti ibẹ̀ náà ni ó ti máa dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àfikáyàrí wípé àjìnà sí i. anáwó kọ̀dé wàràdà àtàhàdérò mina tahawun bisọ̀gáyà mina sinhas yàtọ̀ sí lẹ́yìn ni wípé oríṣiríṣi àwọn hadith ńlọ ti wá lórí wípé a gbọ́dọ̀ jìnà sí gbogbo ẹ̀ṣẹ̀ ni láì ní fojú rẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ kan pé ẹ̀ṣẹ̀ eléyìí ló kéré nínú hadith iyakun wa muhaqqarati dhunub anabi ni ẹ ṣọ́ra ẹ jìnnà sí ìmọ̀ fa inna mithla muhaqqarati dhunubi torí bí àpèjúwe níta lè fi mímọ̀ àfojúrénà ẹ̀ṣẹ̀ níta lè fi wé kamathali qawmin nazalu batna wadin ó dàbí àwọn èèyàn kan ni tí wọ́n sọ̀kalẹ̀ sínú kan nínú ọ̀gbun tí eléyìí gbégi wá tòun náà gbégi wá ẹ̀yin náà gbogbo wọn sá gbégi wá tígi fi wá pọ̀ tó fi adi tó lè jó nǹkan so báwọn ẹ̀ṣẹ̀ kéékèèké báwọn náà bí wọ́n ṣe rí nù yẹn ni wípé kámọ́fojúrí náà ẹ̀ṣẹ̀ kan nínú ẹ̀ náà tó ni wípé anasọ̀gé ọ̀rọ̀ta kọ̀rọ̀tajúrò ìlàgẹ́ríà tó bá ń wo ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ eléyìí ó kéré èyí tó kéré ń yóò tún lọ síbi ètò tó ń dàgbà jùlọ díẹ̀ lọ síbi ètò tó jùlọ síbi èyí tó àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá làwọn afáàfin sọ pé lásọ̀gì rọ́tà máa alìkàbá irè wà lákẹ́bí rọ́tà máa tàwùbà kò sí ní ti ń jẹ́ pẹ́sẹ̀ kéré lóògùnbà tó bá ti jáwọ́ kò sí ní jẹ́ pẹ́sẹ̀ tóbi lóògùnbà tí yàn bá ti lè túbá kúrò ń bẹ̀ yẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké hàn yóò padà di ní ńlá mọ́nítọ̀ ń lọ́wọ́ ẹ̀dá kan já kíyèsára á ń láti wọ́ra wa níṣọ́ra kúńbi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kó tó di pé yóò di ní ńlá nínú ayé alukur'an yá ayyuhal ladina amanu la tattabi'u khutuwati shaitan ọ̀n lẹ́yìn tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo ìlànà iṣu ọlọ́ọ̀ni kẹ́ ẹ má tẹ̀lé èso ìní máa ń sọ fún yàn pé ẹ̀ṣẹ̀ eléyìí kéré ẹ̀ṣẹ̀ eléyìí ló tóbi máa tẹ̀síwájú sí istidrajun lè ṣetán lẹ́la ábídè èso ní di ọlẹ́kẹ́ wọn yà jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké lílànà tí ó jò jìnnà sí ni pé anasọgáyẹrọ tatahawalila kabayẹr bi'iddat asbab àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké a máa padà di ní ńlá pẹ̀lú àwọn okùnfà lóníranran ìkíní al-istimraru alayha wal-i'tiyadu laha kíyàn má jáwọ́ bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kẹ́ṣẹ̀ kéékèèké ọ̀hún kò tí a mọ̀yàn la tó bá ti lè mọ́ ọ la yọ padà dé ńlá mọ́ ọ lọ́wọ́ abdullahi ibn abbas ọlọ́nkọ́ba níyọnu sí i ó ní la kabirata ma'a istighfarin wala saghirata ma'a israr kò sí pé ẹ̀ṣẹ̀ kan lẹ̀ṣẹ̀ ní ńlá ìgbà tíyàn bá ti lè tọrọ dáríjì lọ́sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sí foríjìyàn wala saghirata kò sí pẹ́ṣẹ̀ kan ńlẹ̀ṣẹ̀ kékeré Maali israel lókun gbàtọ́ bá jẹ́ pé ọ̀sàbọ̀rí kankan ọ̀jáwọ́ kò ń bi ẹ̀ṣẹ̀ náà yẹn ni pé ẹ̀ṣẹ̀ kékeré a máa padà di ní ńlá tó bá ti di pọ́ ti máyàn lára téèyàn ò sì jáwọ́ kúrò níbẹ̀ lára tí ó jẹ́ odi ní ńlá tó ni wípé alifarihu bi fa'iliha awele iftikharu bi bí yẹn bá ń dẹ́ṣẹ̀ kéékèèké tí wàá ń dunnú pé ẹ̀ṣẹ̀ kékeré lèmi kún dá èmi ò yín mutí èmi ò yín jalè èmi ò yín pààyàn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ńlèmi ń dá ní tèmi àbótí ẹ̀ ń fi ń ṣe fáàrí pé ẹ̀ṣẹ̀ kékeré ní péré ń lòun ń dà á irú eléyìn náà ẹ̀ṣẹ̀ kékeré ń ó ti di nílá mọ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sọ pé kullu ummati mu'afa illa al-mujahirin gbogbo àwọn àlùmọ̀ mi pátá ẹ̀ṣẹ̀ tí wọ́n bá dá ọlọ́run ti forí ẹ̀jẹ̀ wọn o àfàwọn tí wọn ò bá tí wọn tí ní kọ̀kọ̀ pé gbangba ẹni àti ń dà mujahirin àfọwọ́n tí wọ́n bá ń ṣe àfihàn ẹ̀ṣẹ̀ nìkan ńlọ́kù àwọn sàbí wa béèrè wípé bó o lè dá bó o ní yóò ṣe máa ṣe àfihàn ẹ̀ṣẹ̀ ànábì wa ṣe àlàyé fún wọn wípé ọlọ́run ti daṣọ àṣírí bò nígbà tí ń dá ẹ̀ṣẹ̀ wọn ní kọ̀ọ̀kọ̀ sòun gbọ̀ bá wá dé gba ńgbọ̀ bá wá dé ta yóò máa sọ fáwọn yẹn pé yá fúlàn amílù tó bàárí àtàkàdà ǹjẹ́ wọn pé lánàá ẹ̀ṣẹ̀ báyìí ni mo dá ẹ̀ṣẹ̀ báyìí ni mo dá yukshifu sitrallahi anhu gàgà tọ́lọ́mọba tó ti dàbò yóò máa wá sí síta hàn àwọn ènìyàn níta fẹ́ ká gbọ́yé níjókòó eléyìn ni wípé èèyàn gbọ́dọ̀ wú ẹ̀ṣẹ̀ kan wípé ẹ̀ṣẹ̀ eléyìí ńlọ kéré tó máa wá dáa ẹ̀ṣẹ̀ eléyìí ńlá ó jìnnà sí a àwọn sọ̀hábà àwọn ẹni ìṣáájú wọn àjẹni tó ṣe wípé wọ́n máa ń ṣe báwọn o gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá òní máa ń jìnnà sí bí kò ṣe wípé ntọ́jú ọ̀ràn fún mùsùlùmí ni wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ìníkọ́ pati gbogbo ntọ́nà ọba bá kọ̀ fún wa jìnnà sí láti pàṣẹ bẹ́ẹ̀ ó lè bá ojú rẹ ọlọ́run ó lè bá pàdé yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé má wo ẹ̀ṣẹ̀ tọ́ ọ dá ṣùgbọ́n ntọ́ ọ dá ẹ̀ṣẹ̀ náà ẹ̀ ntọ́ ọ̀ṣẹ̀ tọ́ yapa àṣẹ rẹ̀ ó ní kó o wò yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ìwáni nísọ̀ra ó ti wá látọ̀dá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ti fi ń kìlọ̀ fún wa wípé ká má wo ẹ̀ṣẹ̀ kan pé ẹ̀ṣẹ̀ eléyìí ló kéré gbogbo ẹ̀ṣẹ̀ pátá ìní ojú kọ́ máa tóbi kọ́ máa jẹ́ nílá níwájú rẹ yàtọ̀ sílẹ̀ yàn ni wípé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà a máa padà di nílá o kí ni tí òjò di nílá tó o bá ti jáwọ́ kó n bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti mọ́ ọ la ní dídá ó ti di àlàáda rẹ bákan náà tó ń dẹ́ṣẹ̀ kéékèèké tó o sì ń yọnu sí i tó tún fi ń ṣe fáàrí pé àwọn ẹ̀ṣẹ̀ tíá ẹ̀ṣẹ̀ kéékèèké ni nínú ẹ̀ náà ohun tún ni wípé gbogbo àtọ́ bá ti ń dẹ́sẹ̀ kéékèèké tọ́ ọ̀jà wọ́mà ó ti di nílá so bẹ́ẹ̀ náà ńlẹ̀ sí yàn òní yóò sì máa tóbi tó níwájú ọlọ́run kọ́nà bá kó ṣe àforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe alẹ́ tí ó lè jáwọ́ kó ń bi ẹ̀ṣẹ̀ bí yorùbá wa jáwọ́ kó ń bi ẹ̀ṣẹ̀ oríṣiríṣi àwọn aburú òní yóò mọ̀ máa tẹ̀lé àfi ká yára wípé àjìnà sí ẹ̀ṣẹ̀ àìjìnà sí ẹ̀ṣẹ̀ àwọn aburú oríṣiríṣi òní máa ń fà báyìí lóò nínú hadith èyí tí abdullahi ibn umar tí ó gbà wá a rí hadith yìí nínú sunanu ibn majah nínú báàbù alfitan ó lóun jẹ́ ìkànnì àwọn muhajirun tí ń bẹ pẹ̀lú òjíṣẹ́ náà wa sallallahu alaihi wasallam tí ń jẹ́ mẹ́sàn tó ń ṣe kẹwàá wọn anabi wa ń sọ fáwọn wípé khamsun àwọn nǹkan márùn kan bẹ mo bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín o tó bá ti lè sí yín àwọn nǹkan oríṣiríṣi tí ń bọ̀ yìí oníkẹ́mọ̀ ya retí lára tó dákọ nínú hadith yẹn ni wípé ìmọ̀ ṣe sìnà kò ní jẹ́ ní tí ó fọ́n ká láàrin àwùjọ àfi kíru àwùjọ kó ṣe wípé àwọn àrùn oríṣiríṣi lọ́lọ́wọ́ bó fi ṣe àdánwò fún wọn àrùn tó ṣe wípé àwọn bàbá bàbá tí wọn ti lọ wọn ò gbọ́ rí àwọn àrùn ọlọ́wọ́n bá yóò fi ṣe fìtínà fún wọn bákan náà wọ́n gbà táwọn ti ń bẹ nínú àwùjọ tí wọ́n ti láwọn ò ní láàánú àwọn aláìní àwọn ò ní ṣe dáadáa sáwọn aláìní ìlú bámúbámú la yó àmọ́ bíbí ń pẹ́ nìkan kan ìlú nílò tí a ń lò lẹ́yìn bá ti lé ń ṣẹlẹ̀ láwùjọ kan ntí ó máa ṣẹlẹ̀ láàrin àwùjọ ni wípé ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní rọ̀jò fún wọn bójú ọba ti rọ̀ ebi ó dé bébí bá ti lè dé àrùn ó ṣẹlẹ̀ bárùn bá ti ń ṣíwájú ikú ó tẹ̀lé ọlọ́run máa nìjárí kú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹ dákun ká jìnnà sí i ẹni pé lára àwọn ewu ètí ń bẹ fún àrùn nínú àwùjọ ó ní wípé àwọn àrùn oríṣiríṣi ó ní ọ̀mà tibẹ̀ ní ọ̀mà tibẹ̀ jáde yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé gbogbo àwọn àwùjọ tí wọ́n bá ti ń dá ẹ̀ṣẹ̀ pátápátá àánú ọlọ́run subhanahu wa ta'ala ìmọ̀ ríru àwùjọ bẹ́ẹ̀ tí ó ta kété ni ọlọ́run ò ní ṣàánú wọn àwọn tí wọ́n jẹ́ olórí wọ́n máa fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn tí wọ́n jẹ́ aráàlú nígbà wo lóògùn bàtà bá ti ń dá ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a jáwọ́ níbẹ̀ yàtọ̀ sẹ́yìn ni wípé ìmọ̀ adá ẹ̀ṣẹ̀ oore tí ń bẹ lọ́wọ́ ẹ̀dá ọlọ́run á máa fìbínú gbà dànù lóògbà tẹ̀dá àti bá ti ń dá ẹ̀ṣẹ̀ nìkan náà àwọn fi sọ wípé idha kunta fi ni'matin fa inna dhunuba ni'am tó bá ń bẹ lórí ìkẹ́ ọlọ́run rẹ̀ kan rẹ̀ rẹ̀ ó fún ọlọ́kọ̀ ọlọ́run fi ọsọ lórí ìlú ó fi ọ sáwọn àyè ó sọ orí fún ọ léètínú rẹ̀ ń lò sí fàràhà yíyá sọ orí tọ́nà ọba tó ṣe fún ọ sọ mọ̀jẹ̀ ọ jábọ́ lọ́wọ́ rẹ o nítorí fi sọ náà níbi kọ́ ya àjìnà sẹ́sẹ́ fàyínà dùnúba tòzílò nìyàm torí pé àwọn ẹ̀ṣẹ̀ tẹ̀dá máa dáhùn ì máa gba oore ìtọ́nà ọba tó ṣe fún yàn ìké àtìdẹ́rọ́lọ́run ìfọ̀kànbalẹ̀ ìmọ̀ dágbére fúnrú àwùjọ bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ìmọ̀ dágbére fúnrú àwùjọ bẹ́ẹ̀ ìdákun ẹ̀jẹ̀ á jìnà sẹ́sẹ́ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó ṣe àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ká túbá kó ń bí ẹ̀ṣẹ̀ àwọn ìjọ ànábì Lóòt kọ̀mọ̀ sí ń tọ́fà tọ́lọ́mọba tó fi pa wọ́n rẹ̀ tayọ wípé ọkùnrin ń bá ọkùnrin ó aláṣepọ̀ yàtọ̀ sílẹ̀ yẹn àwọn ìwà tí ọ̀tọ̀ àwọn ìwà tó kàn kọ́ ọ̀ ó ní a máa ń dá ní a máa ń dá sílẹ̀ ní a máa ń ṣe nínú ọ́ọ̀lù wọn níbi tí a máa ń péjọ sí. ìjọ anabi Shuaib kọ̀mọ̀ sí ní tí wọ́n ṣẹ̀ lẹ́sẹ̀ tọ́nà ọba tí ìbínú pa wọ́n run tayọ wípé wọ́n ń dín òṣùwọ̀n wọ́n ń dín kù bí yàn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí pátápátá ní sì ń bẹ lọ́dọ̀ tí ọ lásìkò tá a wà yìí. ìjọ anabi náà kọ̀mọ̀ sí tọ́fà tọ́nà ọba tí pa wọ́n run tọ́nà fi fi omi tí ì rì sínú omi tayọ àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá kí lẹ́ṣẹ̀ náà ó náà ní pé wọ́n ń ṣẹbọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run wá torí ẹ̀ tẹ́ pa ìjọ kọ̀ọ̀kan rẹ̀ yìí gbogbo ẹ̀ làwa máa ń dá tẹ́ bá dé ọjà ní ìsìn èèyàn mélòó ní wọn ọjà tí wọn á pé má tẹ́ bá délé epo elépo mélòó ni ò ti tọ́bọ mítà epo rẹ̀ ṣe ń wọ̀n pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ti fi pa àwọn odidi àwọn ìlú kan ó ti fi pa wọ́n run ìlú Amẹ́ríkà lápèjúwe wọ́n ní ìgbàláyè ń bẹ fọkùnrin láti fi ọkùnrin tó bá wù eléyìí làwọn àjọ ànábì Lóòt oníàṣẹ tọ́lá ọba subhanahu wa ta'ala tí ì bínú tí ì pa wọ́n run ẹ dákun ẹ já jìnnà sí ẹ̀ṣẹ̀ nǹkan méjì ńlá ń jọlá tọ́lá ọba tí ò fi pa wá run ìkíní nígbà táwọn kèfèrí tí ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé Allahumma in kana hadha wal haqqu min indika fa'amtir alayna hijaratan min as-sama' àwọn Quraysh àwọn kèfèrí Mẹ́kà ìgbà táwọn ibi ti ń pè wọ́n lọ sí bíi pé kí wọ́n jáwọ́ kó ń bi mí máa bọ òrìṣà wọ́n ní ntáwọn ọbẹ̀ tẹ̀lé ń sọ wọn wá ké pọ̀lọ́ wọ́n ní ìrẹ́ ọlọ́wọ́n bá pé ntí màá máa ń sọ yìí ìrẹ́ ọlọ́wọ́n bá máa o rọ òkò òjò e, ya òkúta gbòkúta gbóná wàá rọ lé a lórí ní ìsìn ní ìsìn kéèyàn lágbára níbi kẹfìrí níbi ìkọtọ́lọ́wọ́n bá kó fi máa wá ẹ tá ti wá sí lójú ẹsẹ̀ ní ìsìn wàá máa ojo mọ̀wùlẹ̀ rọ̀jò òkúta ní kọ́ máa rọ̀lé wa lórí ti bẹ́ẹ̀ náà ọlọ́run bọ̀ ọ̀rọ̀ kúta ìyà kọ̀rọ̀ lẹ́yìn lórí kí ni tọ́fà nǹkan méjì ni ọlọ́ni nǹkan méjì tá à ń jẹnu ìgbà tí anabi bá sì ń bẹ láàrin yín ọlọ́run ní yẹn tánàbí bá kó lóyún ìgbà tí súnà rẹ̀ bá sì ń bẹ láàrin wa náà tá a sì ń lò ó tá à sì tẹ̀tí bí kúrẹ́ tá a ráwọn tí wọ́n ń lò ọlọ́run lòun ò ní pa wá nǹkan lẹ́ẹ̀kì tá à ń jọlá ni wípé wa ma kana Allahu liyu'adhibahum wa hum yastaghfirun ọlọ́run lòun ò ní pa wá run lópin ìgbà tí wọ́n bá sì ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run abilọ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́run wá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ọlọ́run wá tún mọ̀ pé kàtọ́ ńlá ọmọ ànábì ádámà a lè ṣe ká má ńlá ṣe ọlọ́run wá forí jìn o ó ti mọ̀ wá ó ti mọ̀ sí ọwọ́ wa pé ọ̀dà tó ti bẹ́ẹ̀ náà ọ̀dà wá sáyé ọlọ́run àforíjì wa wájà lè jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ náà ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم